àtẹ̀tẹ̀ ń pa náà ní àtẹ̀kálẹ̀ dé ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sáwọn ẹ̀ka ẹ̀sìn ọ̀rọ̀ tó kàlẹ́ ní ọ̀pọ̀lọpọ̀. Wípé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀sìn ìgbòdo gbogbo ìmọ̀ sínú ọlọ́run wí lẹ́nà mẹ́gbẹ̀ẹ́ sọ pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa. ọ̀rọ̀ àdìsọ́sàn ó lè pinlẹ̀ àlàkọ́ èdè ọ̀rọ̀ àdìsọ́sàn yìí tó yẹ pé ní látara dídá rẹ̀ ní ẹ̀sìn báńkì ìdá. látara dídá rẹ̀ ní ìjẹ́ mùsùlùmí ó fi dúró déédéé ìmọ̀lẹ́ láti mọ̀ láti mọ àdìsọ́kà tó dáa yìí tó dúró déédéé àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ sí ó yẹ ká nígbàgbọ́ sí ìmọ̀lẹ́ láti mọ̀ àwọn ẹjọ́ tó ẹ̀kọ́ náà la wáyé wá fún tọ́lọ̀ nítorí ẹ̀dá wa sáyé èyí sọgbọ́n orí láàbì mọ́ pẹ̀lú ìmọ̀ náà rẹ̀ látọ̀rí òun lórí ààwẹ̀ ni ayọ̀ sàkárì àbáwọn ẹgbẹ́ olóore tá à ń ṣe láàbẹ̀ fún mọ́lọ́wọ́ bá ìmọ̀ náà láàbì mọ́ kéde làákàyè ni ó ti di ilé ebi hàn fi làákà ìgbé ilẹ̀ tí ó fi bọ́lọ̀ ti fẹ́ràn náà tí ó mọ̀ bọ́lọ̀ ti fẹ́ràn nípa bá ti yín mọ̀ jẹ́ bíbí àdáadáa lẹ̀. bákan náà àwọn àlọ́ àmàlà ìbára ẹni ló wà ara rẹ̀ ní kátàkárà wà ilé àǹkan lọ́wọ́ ara ẹni fífi nǹkan pamọ́ sọ́yọ́ bẹ́ẹ̀ ni omi débi èyí bá tẹ̀pá ní ẹ̀sìn ti ọ̀rọ̀ àlùmíràn ogún pínpín àwọn bá ti bára wa lò mẹ́rin. ẹ̀rí pé wọ́n lọ́wọ́ ti ṣàlàyé rẹ̀ lẹ́kùn wa bánágbé náà ti sọ ní ìbámu tó bá fi káyì ẹ̀rí pé ní èsì làákàlẹ̀ yóò fi mọ̀ ìmọ̀ náà ni tó bá lórí al-akhlaq àwọn ọ̀wà tó dá tẹ́tẹ́ fẹ́ ìmọ̀ràn láti mọ̀. Bákan náà, kayfiyat ad-da'wati ila Allah bá ti pèsè lójú ọ̀nà ọlọ́run. Tí ń jẹ pé yóò kàn rò ó pé ìmọ̀ èrè bá dé báyìí ní ìdá ìpèsè yẹ pé ní yóò bá lánà ọlọ́run àtòjíṣẹ́ fọlọ́run ti fànàbí ládùúgbò kó àbí ìṣẹ̀lẹ̀ ilé adèrú ìlọ́mọ ìyàlá bàbí ìrọ̀bì lánà ọlọ́run ìṣàlọ́ àlè sọ́tọ̀ ṣáà lọ́ ọ̀nà pẹ̀pẹ́ wa lójú ọ̀nà ọlọ́run yóò fi ṣètò orí yóò fi jẹ́ ìka àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ náà ní sálàyé rẹ̀ àmọ́ pé gbogbo agbọ́nrin bàbá fẹ́ yàtí lẹ́ ìlú òbí tó yọ ìmọ̀lẹ̀ lẹ́. Bẹ́ẹ̀ bá nínú ọ̀pá gbogbo ojú kaba yìí, kò ní bẹ́sẹ̀ bọ́sẹ̀. Yóò lọ, yóò rìn kiri, yóò ṣe nǹkan tọ́lọ́run gbé kalẹ̀ bọ́lọ́run ti fẹ́. Lẹ́yìn náà ni ó máa jó lè ni lànà ìdíje gbogbo ẹ̀kọ́ náà rọ rẹ̀ pé máa ń yí lè la òbí ẹ̀kọ́ irọ́ ní tó fà pé òbí ti ẹni tọ́lọ́ bá fẹ́ ṣe ní olórí ilé tó bá fẹ́ sàánú yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn gbogbo ló wá fẹ́ ṣe ẹ̀wọ̀rọ̀ ogún tá a sọ yìí ẹ̀rí pé ogun lọ́gbọ̀n yẹn ni òun. ẹlòmíì gan kò tiẹ̀ gbà pé ìsìláàmù tiẹ̀ láti gbé kò jìnà sí ọ̀rọ̀ ẹ̀sìnlẹ̀ ọ̀nà kan nù ká lọ bí kátàkárà bó o là á ṣe ṣe nǹkan rẹ́ǹtì fúnra wa àlùjá ọ̀rọ̀ ọ̀rọ̀ hànú káfẹ́ ti sọ látẹ́rà alẹ́ fún ìsìláàmù ti gbé kalẹ̀ gbogbo ilé ìjọba ń lọ létí ẹlòmíì ló mọ̀ pé ṣé yóò ti wà nú ẹ̀sìn ìgbó bá ṣe wà lẹ́ẹ̀ká ṣe yìí ìbọ̀rọ̀ ayé nu kílẹ̀ mọ̀ tó bá dé bẹ́ẹ̀ wọn torí àìgbàgbọ́ yẹ ìṣe ẹ̀sìn pẹ̀lú bíbí. ẹni tí o bá sì lajú lọ́rọ̀ ẹ̀sìn wọn là ń pẹ̀lẹ́ ẹni tí ò lajú lọ́wọ́ àkọlajú lọ́wọ́ ayé. ẹni tí o bá ti mọ pé kó ṣe láàyè kan ti bí ẹ̀sìn tí ó sì fẹ́ mọ́ aláìmọ̀kan kó dà kó mọ gbogbo tí ẹ mọ̀ láyé ọlọ́run bá ọba àlekẹ́ ọlá ń sọ fún wa nípa àwọn òṣèré ọlá ní ọ̀làkínà àtàrọ̀ ọ̀hún láàyè àlà ọlọ́run ní ogunlọ́gọ̀ wọn tẹ́ wọn wọn àdáka mọ́ wọn ẹ̀mọ́ tẹ̀kan yàlámọ́nà bọ́ọ̀lù rọ́ńgìnà àyà tuntun nìyà wọ́n mọ ọ̀rọ̀ ayé wọn ẹ̀gbọ́n padà tó fi mímọ́ òfin òfin rìnlẹ̀ fún wọn mọ ọ̀rọ̀ ayé wọn. وهم عن الآخرة هم غافلون gbọ́n àdọ́gbọ̀n àdáàdì kan bí ọ̀dọ́ ẹ̀mí torí rọrùn wíwà náà tó wá mọ̀tẹ́ sí yẹn ọlọ́run àmì ọ̀làkínà àtàrọ̀ láyà àlàmù wọn mọ̀ kẹ̀kẹ́ náà tó ti bóde padà fi nílẹ̀ fún wọn pé yà àlàmù náà mọ́ ìrọ̀ mi nàlẹ̀ àyà ti sèmìyà àgbẹ̀ tó bá mọ zọ́ ìrọ̀ mi nàlẹ̀ àyà ti sèmìyà tó máa ń jítò ọ̀rọ̀ ayé ìgbọ́n aláìmọ̀ sí. gbogbo àwọn aspect kọ̀ọ̀kan náà rẹ̀ tàbí sáàmì káyé lẹ̀sìn wa dábí. ìmọ̀ náà ti láti mọ̀ ṣùgbọ́n ẹlòmíì ò tiẹ̀ sí ìmọ̀ pẹ́ ṣe sọ nǹkan ṣe gbèlè pé yóò lówó ṣe kejì òun lọ kọ ẹ̀rìkọ́ náà lọ́ọ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n á kọ́ ní ọ̀rọ̀ bá ṣe kó mú ọ̀pọ̀lọpọ̀ ogun náà ọ̀rọ̀ pẹ́ ti tọ́ ẹni tó ń lò bó láti tà bó láti rà ọ̀mọ́ ẹni tó ń pẹ́ ti tọ́. àwọn nǹkan tí ò dá irú ìbáǹkì lákòókò ọ̀pọ̀lọpọ̀ mọ́ sí ń jẹ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí ìgbà máa ń lo kẹ́dìmọ̀ rìbá ṣùgbọ́n tí wọ́n jẹ́ rìbá gan ọ̀mọ́ ẹlòmínà fún ìjọba yìí ò dá o nígbà tí wàá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn pa mi lómìnà tó kò dáa náà ni ṣùgbọ́n nǹkan nǹkan òun náà ti máa ṣe é àbí láti kékeré àti wọn náà bá ọmọ jẹ rìbá àbí rìbá ò dáa ẹ wá béèrè lọ ọmọ pé kí náà ń rìbá mi náà ní ẹ̀rí sọ torí pé náà kàn ló kọ ni wọn pa kan bíbí àwọn kó gbé tó náà kó wá bíbí à ẹ̀sìn ẹni tí ń sọ̀rọ̀ yìí òun gẹ́gẹ́ tó mọ̀ ẹ̀dọ́ ọmọ fún náà yóò sì mọ̀ promote kí ni yóò sì mọ̀ ẹ̀dọ́ promote kí ni yóò sì mọ̀ ẹ̀dọ́ nínú àdúrà torí kí ni ó mọ̀ pé súnà tó tó súnà ètò ìdájú pé kí ni súnà gẹ́gẹ́ kò mọ́ wáyé pé kí n ṣe ládùn àgbà òun nínú mọ̀dàrú tó bá rí súnà tó ń ṣàdúrà rẹ̀ tó náà tó gbé súnà ga tó bá rí súnà lẹ́gbẹ̀ẹ́ òjẹ́ kó ní ọkọ̀ gbogbo tìwọ́n pé ìwé lẹ́dún sí wọn yóò tó lẹ́gbẹ́dẹ́ dídí àti ìtọ́jú wa ní kọ́lọ́ rẹ̀ lẹ́ òjẹ́ kó nínú àwọn ẹ̀sìn dídí à kí ló wọ́n fẹ́lẹ́ jẹun nítorí àìka ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àìlágbọ̀yé lórí déèyàn ń ṣe. ibi láti mọ̀ pé ní ìmọ̀lọ gbọ́rọ̀ ẹ̀sẹ̀ ìmọ̀lọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ orí orí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ká fún un ẹ̀ńtọ́nù bá ní kó bára rẹ̀ lágbo pé bímínà ṣiṣẹ́ síwájú yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó kíra rẹ̀ kó yẹ. pàápàá jùlọ nínú àtúntò táwọn wà yìí tó jẹ́ áfúrú ṣàwá ọkùn ṣùgbọ́n oríṣiríṣi ṣàwá àwọn nǹkan ìyẹ̀dọ̀ ilé ayé tí máa ń gbé ní lọ. tí wọ́n ń lé wá fún wa bá ń lò lọ́rọ̀ ayé. Jẹ́ pé ní èèyàn lè tí mọ ìyà tó ju tí ò bá nímọ̀. Oríṣi nǹkan lò ní nǹkan ayé lélẹ̀, nǹkan mèremère, pàápàá jùlọ àsìkò àwọn èso tata náà lè lò bẹ́ẹ̀ ìmọ̀ kí náà bímọ ìmọ̀ náà ní erégun tó bá gbó wá náà láti ọgbà. nípa káràkátà ní èmi ọ̀nà ìkíní kan tí kálukú wa náà mọ ẹni èyí tó dáa mẹ èyí tí ó dáa ká mọ̀ gẹ́gẹ́ bí mo ti mọ̀ mí nípa tá a fi ń ṣiṣẹ́ mi ni tá a ń lò mí bó la ṣe lò ó òwúrò kaba ọba kéèyàn tẹgbẹ kábọ bá àwọn ṣubhat àwọn ìrújú àwọn ìrújú tó pọ̀ ìsínà ìrújú pọ̀ láwùjọ wa yìí kápò tọ kápò nírọ lóòótọ́. Bí ẹ máa ń tẹ́lẹ̀ irọ́ ẹ̀ lẹ́mọ̀ dọ́dọ̀ ẹ tí wọ́n mọ sáyé lọ ṣùgbọ́n ní èsì ó kọjá pé ìwọ náà lọ bí lẹ́nu ìbọn níbi tó wà náà yóò wá bẹ àbàìmú tẹ́ẹ̀sì dání ọba tuntun tù àti tó dá àti tí ò dá lọ́mọ lẹ́ni àmọ́ rí bẹ́ẹ̀. lórúkọ ẹ̀sìn náà ti ń kálukó mọ ọkọ tiẹ̀ ìran kí náà yanjú ẹ̀ wọ́n ti dá lórúkọ mọ́tàpá kí náà yanjú agbọ́dọ̀ nígbìn àjọ kí lájọ yìí òní mi mọ̀ torí pé kò sẹ́ni tó lóun tó pèsè lánàá èsì ibi tí ń kálukú náà tó pèsè náà níbi kíni ibi ìtọ́lọ́ ẹ̀ gbọ́dọ̀ wá ní àjọ tí ó ti dájú tó dúró déédéé yóò fi jọ àwọn kàǹtí àwọn kàǹtí òwúlò pátípátí ní gbàtẹ́gbẹ́. ìròyìn ní àdìsọ́ báyà fún ẹ̀tún lágbà àdìsọ́ tẹkinọ́lọ́jì ni. oríṣi nǹkan ní ilé sígbọ́ wa kódà bá àti ìdílé ní yégi ni tẹ̀sí ìpè àbá ilé tẹ̀sí lọ́sẹ̀ lọ́wọ́. gbogbo àná ìlú àbẹ̀ lórí social media. àtọ̀rọ̀ ẹni tó dá àtọ̀rọ̀ ẹni tí ò dá náà ní ọmọdé sígbọ́ wa. ọjọ́ wọ kálukú wa máa tó fi kún ìgbìyànjú wa torí pé afẹ́fẹ́ ìjà ìjà àwọn ìrúbí ìjà àwọn ìgbìyànjú ayé tàwa ìtọ́fẹ́ ti láyé àánẹ́fẹ́ ni àbí àwọn tó mọ̀ pé àwa mùsùlùmí ààyè ògbà wa hundred percent pé owó tó bá ti ṣe làá máa ṣe kí làwọn ò ṣe bẹ́ẹ̀ èyí bá dáa kí tó bá da á gbàdá ṣùgbọ́n bò láti mọ̀ ètò dáa yàtọ̀ sí ètò dáa pẹ̀lú mọ̀ ní o. bákan náà nítorí ní ìṣẹ̀pẹ̀ náà ṣe buhari àwọn òlùsí tí wọ́n kó lẹ̀ ẹlòmíì lórúkọ fún náà náà wọ́n ṣe jẹ ẹ̀wọ̀n káwọn tí wọ́n ń pààyàn lẹ́yìn tọ́nà ṣe jẹ́ àtúnú fún wọn délẹ̀ jẹun ẹ̀sìn náà náà fẹ́ẹ́ sí wọ́n ti kó ìrújú bolẹ̀ fún wọn wọ́n ti gbà wọlé ẹ̀yìn tó lè pera rẹ̀ lẹ̀ kó ti já mẹ́nu tó ti lé lẹ́yìn ikú náà yóò fi ọba rẹ̀ lẹ̀ inú lọ́jọ́ ìwọ̀n lórí wọn ti ta ìlú sí ìkó kò sí mọ̀ sí ìjọ tí ọ̀gá ilé ìlànà kàwárí kò ilé ìlànà sẹ́yìn gbé mọ̀ ìlànà ṣé àná. àwọn tó mọ̀ sábà ń sìn àwọn náà mú àwọn àpamọ́ àpamọ́ wá kí ni yóò fi yanjú ẹ̀jẹ̀ mọ́ ìmọ̀ ni ìmọ̀ táwọn ń sọ yìí ó ní máa kí lọ́lọ́run rí kí lànà ẹni sọ tó bá gbọ́yé àwọn ẹni ìṣíwájú wa tí ló ká fi dé pẹ̀lú àwọn ẹni ìṣíwájú wa torí pé àwọn ni wọ́n bá rẹ̀ bí lògbà àwọn sọ̀hábà bàbá mi fún àwọn tó tẹ̀lé wọn là á tó ń kọ́ àwọn tàbíyìn àwọn náà mẹ́kọ lọ́dọ̀ tó dé kíni tó bá nẹbí ló gbà nígbà tí ẹni wà tó tó wà fúrẹ́ṣì àwọn tó náà wà sánà wà tààrà tí ó fèrè lẹ̀ wọn kó yọnu sí wọn. tí wọn bá jẹ́ni tó mọ̀nà ní ọlọ́run yọnu sí wọn náà bá jẹ́ tó mọ̀ lẹ́nu ọlọ́run nílò ìyọ́n lẹ́nu ìyọ́n lọ́nà tó ń bá wọn mọ̀ pé ní ẹ̀ǹtọ́ mọ̀ ẹ̀nà ni wọ́n ọlọ́run ní làkọ́dọ̀rọ̀ bí ọlọ́wù ánìl mùmìnì títí bá yẹ̀hó na kàtàkìtà ṣàjàrọ̀ fàánì màmá bí sùnú bìbì فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا ọlọ́run ní a sí àwọn mùmìnì nígbà tó ń fẹ́rẹ̀ ànábi sí mùmìnì sáàtà lábẹ́ ẹbí ìyẹn ni àyíká tó ní òde ìbíyà ọlọ́run ní àdìmọ̀ máa ń fi kùlú bí mi ọlọ́run tó wà lọ́kàn ayà ìjẹ́rùn fáwọn wa lọ́kàn padà ọlọ́run tó fi mọ tí ó wà lọ́kàn wọn tó wọ́n padà kò yẹ kó yọ ọdún wọn káyé kan yí padà ní ọlọ́run tó mọ̀ kan tó wà lọ́kàn wọn orí ìgbàgbọ́ náà wà náà náà kò lé lórí. fàánù sálà sẹ́kí nẹ́fà àlẹ́ ìdí ọlọ́run fi fọkàbalẹ̀ sọ̀rọ̀ wọn. wà á bá bá òun bá kàn pàrọ̀ ìwà àìmọye àwọn generation tó dáa jù làwọn tó bá mẹ́lò gbà á tó dáa jù lọ níbi kíni ànábì ò sọ pé ní níbi àkídá nìkan nígbà táwọn ibi ti túlẹ̀ ayé tó gbogbo ọ̀nà nẹ́bí dáa jù wá lọ gbogbo ọ̀nà ìmọ̀kànnà fẹ́ nílé ni ìmọ̀kànnà láti ní gbogbo ọ̀nà nẹ́bí dáa jù wá lọ. ثم الذين يلونه لا إنا عواطو تعلمه ثم الذين يلونه لا إنا جنيز عواطو تعلمه عواطو تعلمه أوطان بولي أن تعلم ولول إزادة تمشي فالسابقون الأولون من المهاجرين والأنصار ولا أنصار الشواج والجواج لأنه أنا كانت إجراء àwọn ará mọ́kà wàlà àǹsọ́ àti àwọn ará mọ̀dínà tí wọ́n gbà wọn lálejò pọ̀lẹ́bí náà sábà rúhùn ṣe ìsàmì. àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àlẹ́mọ́ bọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn ní ẹ̀rí pé àwọn bàbá wọn àti ìsáàdì kó ti wọn torí pé ẹni dáadáa làwọn ṣùgbọ́n wa oríṣiríṣi ẹni lè wà lójú wa ẹjọ́ lórí ẹjọ́ lórí ẹni ọlọ́run ní àwọn tó bá tẹ̀lé àwọn bàbá بإحسان لوري بن دا دا رضي الله عنه wọn náà wọlé ọlọ́run àwọn abàkọ́rọ̀ yìí àti gbogbo ẹ̀ bá tẹ̀lé wọn ṣùgbọ́n kì í ti tẹ̀lé lásán di ní pẹ̀lú dáadáa náà abẹ́ dáadáa tó ìfọ̀ lórí lórí bá dà wàá máa wù wàá máa wù. yẹn la sọ pé ní àgbọ́yé bá ń sọ pé káfí bẹ́sì yìí àgbọ́yé táwọn tá ní táwọn ẹni ṣe ọjọ́ sábà nínú ẹsìn ṣe pàtàkì àmọ́ dènà ẹsìn bá ń sọ pé ìmọ̀ ẹsìn tí lọ́lọ́run kí náà nẹ́bi sọ lágbọ́yé àwọn sọ̀hábà yẹn ló lè mú làwọn ara wọn táwọn náà ń takùn wọn la báwọn ń tẹ̀lé àlìkìbáàbò àtúnmọ̀ ṣùgbọ́n lágbọ́yé ara wọn àwọn onítẹ̀jáde àtẹ̀lé sínú làwọn náà tẹ̀lé àlìkìtàbù àtúnmọ̀ wọn tó bá mú àyà tí wọn fi mọ́rọ̀ jáde jáde àgbọ̀yé táwọn èèyàn mú jáde àgbọ̀yé àwọn ọ̀gá wọn má ti gbé lẹ̀ tó yẹ àdínlọ́gbọ́n lọ kìtàbù àtúnmọ̀. bẹ́ẹ̀ làwọn àlàkàwárí bá náà ti ṣe bẹ́ẹ̀ làwọn àlẹ́kọ́ kọ́ra àwọn aláfàlátù náà àwọn ọmọ mẹ́rin àfàlátù wa fún ọmọ kìtàbù ìsáwọ̀ àtúnná ọlọ́ni ẹ̀ka àfàlátù falẹ́mi. ìjọba ti gbé lẹ́wọ̀n làwọn ti gbọ́yé lágbọ́yé tí wọ́n ti ṣàgbọ́yé àwọn sàhábà. bẹ́ẹ̀ ni àgbọ́yé àwọn sàhábà gẹ́gẹ́ láti máa gbọ́ ẹ̀sìn yìí láti lágbọ́yé ìyẹn náà là ń pè ní àgbọ́yé ẹ̀sìn ìyẹn gan-an alimami ahmed oní usuli sunnati indana ibi jẹ́ sunna gẹ́gẹ́ oní atamọ́tò bímọ kánà alẹ́ yí àkàbọ̀rọ̀tọ̀ kéèyàn ló lórí dáhùn rábà tó kú ọdún lé lórí ọlọ́jẹ́ kọ́ńtà gbogbo àrùdú tí ń ṣẹlẹ̀ láwùjọ níwá yìí àtàwọn àwùjọ míì náà níta lè fi yẹn jẹun kọ́lọ̀ wọ́ọ̀hún kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ sọ̀hábà. eléyìí ṣe pàtàkì ẹni kọ̀ọ̀kan wa àgbélé ìtún tawájú àìpé ní èèyàn gbọ́dọ̀ mẹ́hẹ̀ lórí ìwà kọ yí ẹ̀sìn rẹ̀ alihamdulilayi ọlọ́run ṣàánú wa pẹ̀lú kíni pẹ̀lú àwọn afa ẹ̀sìn ẹ̀rí táǹkà síra wọn ẹ̀fọ́ àfọ́nà táǹgọ́ lẹ́kẹ̀ wọn àwọn afa àtàwọn àlejò ọ̀nà pẹ̀lú déédéé nílùú wa yìí àtàwọn ìlú mìíràn èyí tó kù fún wa ní pípa wà nígbìyànjú ogun tábà ti ká ní àgbọ́yé ẹ̀sìn lórí kọlọ́ba sùpánù àtàlà tí ó ta mẹ́rin kọ̀ọ̀kan wa. gbogbo ẹ̀kọ́ ni yóò ní àǹfààní àti lọ́lé tó máa nídìí ẹ̀ láwùjọ. lọ́rẹ́ ni mo ṣàlàyé fáwọn èèyàn. nàìjíríà bá ní àǹfààní ní tẹ́wù ilé kéwú à ń lọ ilé kéwú à ń gbẹ́jẹ́ra à ń kọ́ lẹ́wọ̀ fọ́tò ní láǹfààní ilé kéwú ní ìtọ́ wa ó náà ní hálùkọ́ kóra ń gbà máa tún ní òun gan ní ilé ilé kéwú fún tọ́lọ́bá tó lẹ́yìn tó fẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ yìí ẹni tó fẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ yìí tó tún wá fẹ́ di apá wọn kò sẹ́ni kẹ́kẹ́ ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn yọ ọ́ lẹ́yìn tọba jẹ àbá ọba gbẹdẹ yìí kọlọmọ sọọnà ọba aláàbò ọba ọdún ìṣe wa ìṣẹ̀lẹ̀ ń fẹmi kọkàn wa. náà a ti ilé ìṣèwádìí yẹ ẹbí ọ̀rọ̀ lè bá a níbẹ̀ lórí lórí ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ ìtakọ wa ní ẹlẹmẹtì náà ṣe àfihàn tó sáǹfà ó ti gba àtìkú jẹ àlàáfíà ìlànà ìfọwọ́lẹ̀ ó ti bíi ìjọba